ebi ba ne wo ya mama hyɛ wa ekele so no ekele so no mama wa ɛsoro irọ́ ni irọ́ ni. Ah, ọlọ́run ti yí ó ti yí ibi kúrò. ó ti yí ibi Eh ẹ̀hẹ́n ló wá mú padà wá. ó múre padà wá. lásìkò tí èmi ti wo inú ìrẹ́ yìí tí ìrẹ́ yìí wá ti wọnú ayé wa ìrẹ́ yẹn wá ti bẹ̀rẹ̀ sí ṣe kí ni ó ti bẹ̀rẹ̀ sí ṣe. màmá ah, ojú ojú ojú yín tí mò ń wò yìí ó look ó look fresh o màmá ó look mi ṣeré ojú yín look fresh gan àìwò àwọn èèyàn fẹ́ kí yín lọ́ọ̀láì lálẹ́ yìí wọ́n fẹ́ níyà àbèjì bò ó ní sálàfíà ni ẹ̀yin èèyàn mi gbogbo. ẹ kí lẹ pé. mo kí yín o mo kí yín ní pátápátá. torí pé mo rí i pé ẹ̀yin gan-an tí ẹ̀ ń bá mi sọ̀rọ̀ ẹ rí i pé àsìkò tí èmi gan wà yìí hmm. àsìkò tí ọlọ́run tó ti dáhùn sí ọ̀rọ̀ ayé kálukú wa. àmín ẹ̀ ìyanu ńlá ti fara hàn pé mo ti rìn ó ti rìn láàrin àwọn èèyàn ó ti rìn bí èèyàn ó ti rìn pẹ̀lú àwọn èèyàn gidi ah, kí ni inú mi ò ṣe ní inú mi dùn lọ́pọ̀ jù mi ò mọ tí mo tún lè sọ bó hmm. ti ṣáà máa dúpẹ́ pé olúwa ṣàṣeun. Hmm. màmá màmá ò lára yín láti gbà tẹ́ ẹ ti débì láti ọjọ́ wo náà ah, láti Friday màmá báwo ni kí lẹ lè sọ ẹ ẹ ẹ. irọ́ ẹ má yẹ kí ní ẹ̀sùn ẹ̀yìn kẹ́nìkan máa dún mẹ́ irọ́ o màmá màmá ẹ̀ dìde irọ́ ẹni sùúrù màmá ẹni sùúrù àtáyà yẹn ń yọ̀ ó ń yọ̀ lórí táìs ẹ bá ṣẹ́rí táàkì náà ẹ bá dì mú ẹ bá di kẹ̀kẹ́ yẹn mú màmá ìyẹn lọ sẹ́yìn yẹn ẹ kàn bá di kẹ̀kẹ́ yẹn mú ó yá ìyẹn wá súnmọ́ wow mama eh, ẹ jókòó padà ẹ jókòó padà ah ah eh that is great this is wonderful ah oníṣẹ́ say o ṣé o <laughs> mama ṣe ń jẹun. Mama, kí ni kí lè experience yín láti jẹta tẹ̀ tí wà ń bí kí lè lè rí sọ. ẹ rí láti jẹta. láti jẹta. mo rí i pé ní ìgbà tí mo ti lè tí mo ti lè rí fírí hmm. ni mo ti rí i pé ọlọ́run ó ti tún ayé mi ṣe. nígbà tẹ́ ti lè rí fírí tẹ́ ti débí lẹ ti wá rí i pé ọlọ́run ti tún ayé ń ṣe. tí mo ti ti ilẹ̀kùn tí mo tẹ ẹ má bá mi ṣí ẹ ẹ jáwọn yìí ó wọlé mama is here tonight mama ìbejì ọmọ aráyé le. yíyà tí mo yà dé ibi tí mo dé yìí tí mo tẹ ẹnu ọ̀nà yìí. tẹ ẹ tẹnu ọ̀nà jọ yìí. èmi náà ti rí pé. Hmm. <laughs> agbára ọlọ́run. agbára ọlọ́run pọ̀ agbára ọlọ́run pọ̀ ó lànà sórí òkun owó di Jẹ́ríkò ẹ̀ ọ̀run pọ̀ agbára ọlọ́run pọ̀ o ó lànà sórí òkun owó di jẹ́ màmá sẹ́lẹ̀ kálẹ̀lúyà méje ó yá ó yá hàlẹ̀ ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ẹ̀hẹ́n màmá ẹ̀kẹ́ mẹ́sàn-án ẹ̀kálẹ̀lúyà mẹ́sàn-án un, two, three, four, five, six, seven, eight. Hallelujah. Ah, mama, mama, mama abeji, ọmọ aráyé le. Mama, kí lẹ ní sọ fáwọn àwọn èèyàn ń wò yín, wọ́n dẹ̀ ti support yín gan. Kí lẹ ní sọ fáwọn tó ń wò yín, kí lẹ fẹ́ sọ fún wọn. Torí àwọn èèyàn ti dìde lórí gan àwọn èèyàn tó ń dúró tó wò báyìí èèyàn one thousand one hundred ló dúró báyìí tó ń wò báyìí màmá àwọn èèyàn ti dìde fún yín wọ́n ti kí fẹ́ sọ fún wọn kí fẹ́ kí fẹ́ kí lè sọ fáwọn tó ń wò báyìí ẹgbẹ́ ó gbà. ẹ̀yin èèyàn wa hmm. ẹ̀yin Yorùbá ẹ̀yin ẹ̀yin èèyàn mi hmm. ẹ̀yin tẹ títí mo mọ ẹ̀yin ọmọ ìyá mi. ẹ̀yin ọmọ ìyá mi mama ẹgbà five ẹ̀yin ọmọ ìyá mi màmá ní ẹ̀yọ́ ọmọ ìyá mi màmá ní ẹ̀yọ́ ọmọ ìyá mi ẹgbẹ́ tó ti mọ èmi kọ́ ọmọ lẹ́tọ̀ màmá nínú àwọn dùn gan. nítorí pé gbogbo bí ẹ tí ẹ ṣe pẹ̀lú mi ó jọ mí lójú ẹ wo ọ̀nà ẹ wo ọ̀nà tí wọ́n gbà tí ọlọ́run gbà hmm. tó dà sí ọ̀rọ̀ ayé mi hmm. gbogbo ibi tí wọ́n rò wípé ọ̀tọ̀ níbi tí ọ̀tá rò sí. ọ̀tọ̀ níbi tó ọ̀tọ̀ níbi tó tà rò sí. Hmm. màmá ní ọ̀tọ̀ níbi tó tà rò sí. torí gbà tí wọ́n lè mú ilé wọn sọ pé. ìjà tó ṣe kí ni. wọ́n ní wọn ò lè fi wọn ò lè fi ilé wọn lè jẹ rílé kílé rílé gbé. wọ́n lẹ̀ òkè òkè wọ́n lẹ̀ lè rílé gbé. wọn ò fẹ́ fi ilé rẹ̀ǹtì fàlàrẹ̀ màmá sálàrẹ̀ lẹ́yìn ni ẹ̀yin sálàrẹ̀ ẹni mi sálàrẹ̀ ẹ ẹjọ́ fọlọ́ ẹjọ́ fọlọ́ màmá èmi náà rèé olúwa èmi náà rèé mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún mo wá dúpẹ́ oore àtọṣùmọ́ṣù mo wá dúpẹ́ oore ìgbà gbogbo èmi náà rèé aleluya méje hallelujah hallelujah hallelujah hallelujah mama sẹ́nu yín dùn ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ díẹ̀ díẹ̀ ẹ pẹ̀lẹ́ inú mi dùn mama kí ni mama jẹ lálẹ́ yìí wọ́n jẹ wọ́n jẹ ráìsì kí ni wọ́n jẹ lálẹ́ yìí wọ́n ṣe fún ẹ wá kí ni wọ́n jẹ wọ́n ti Jamala? Amala tí kí ni àmàlà gbókílì gbókílì àtẹwédú àtẹjà màmá bò ní sódébẹ̀ sódébẹ̀ ẹ bá ń di wíìchà màmá mú èrò ti pọ̀lù èrò ti pọ̀lù ju afẹ́fẹ́ mo fẹ́ wò bí màmá dìde lẹ́ẹ̀kan àbí wọ́n tún sọ pé ìdìde wọ́n tún tún yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ẹ wọlé bìbà ẹ wọlé kìsì èrò ti pọ̀lù ju afẹ́fẹ́ mi ò ṣe láì fomó kan ní. màmá àbí mo ń bọ̀ ṣe bẹ́ẹ̀ kan kí àwọn èèyàn ni ẹ sọ pé ẹ lò ó ẹ sọ pé ẹ lò ó. ẹ lò ẹ lò bá ẹ lò ẹ lò dẹ. wọ́n ẹ ẹ ẹ lò. ẹ bá ń di kíni mu torí kíni yẹn ń yọ yẹn yọ ó yá màmá ní kẹ́ má gbá wọn lápá wọ́n ní kẹ́ má gbé àwọn lápá. Hey, hey. ẹgbẹ́wá ẹgbẹ́wá ẹgbẹ́wá ẹgbẹ́wá ẹ̀hẹ́n ẹ̀hẹ́n eléyìí nǹka màmá ọmọ bàbá ee màmá ti dìde tán màmá dìde tán abẹ́rọ ẹ bá ń kálelúyà ẹ bá ń màmá ti dìde tán ẹ bá ń kálelúyà ẹ bá ń kálelúyà ẹ jókòó màmá dìde tán kí ló wọ́n dìde tán wọ́n dìde tán olúwa ṣeun o olúwa ṣeun o agbé ọ̀gá bàbá olúwa ẹ ṣé agbé ọ̀gá bàbá màmá ẹ kàn dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pé wọ́n ṣe o. ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ gidi mo gbẹ̀ngà mo ṣe iná. Bàbá lórúkọ Jésù. Àmín. Nípa ilé ìdílé wa. Àmín. Ohun gbogbo tí kálukú wa tí à ń rò fún ire lórúkọ Jésù ọ̀rọ̀ ó máa fi lé wa lọ́wọ́. Àmín. Ọ̀nà àmì ọ̀yá Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ó ti bẹ̀rẹ̀ sí ṣe hmm. lórúkọ Jésù ọ̀nà náà yóò là fún. Àmín lórúkọ Jésù. Àmín. Bí ó. Ẹ wá rí o. Ẹ. Ẹ̀yin èèyàn wa. Hmm ẹ ṣáà jẹ́ ká mọ̀ wípé hmm. ohun gbogbo ká mọ̀ wípé ọlọ́run ló lo ohun gbogbo nínú ohun hmm. gbogbo. ká mọ̀ pé ọlọ́run ló lo ohun gbogbo nínú ohun gbogbo ok. bẹ́ẹ̀ni torí èmi ò mọ̀ pé ọ̀rọ̀ mi lè rí bó ṣe rí yìí o. ẹ ẹlẹ́sìn kí ni. mi ò mọ̀ pé ọ̀rọ̀ mi lè rí bó ṣe rí yìí o. Hmm. mo mọ̀ pé tó ṣẹlẹ̀ sílẹ̀ mí yìí kó lè ṣẹlẹ̀ o. ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ wo ibi tí ọlọ́run gbọ́rọ̀ ayọ̀ mi gbà o. ẹ bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́ lòun ṣe. olúwa ṣeun o. olúwa ṣeun o. àgbé ọ̀gá bàbá. olúwa ẹ ṣe àgbé ọ̀gá bàbá. olúwa màmá ìbejì ní gbogbo èèyàn ń wò yìí màmá ẹ káwọn yẹn pé wọ́n ṣe o. ẹ ṣé o ẹ ṣé mo kí yín o mo ṣe mo dúpẹ́ o mo ṣe o ẹ ṣé gan o. Ah, ẹ wo ngbà tí ọmọ mi kan tó dé nísìnyí ẹ rí ọmọ mi yẹn tó tún dé. mo rí mo rí ẹ rí báyìí. Mm, ah. mm. <laughs> God bless you. Ah, nítorí pé inú ẹ dùn <laughs> eh. òun gan kò mọ̀ kó tiẹ̀ lè rí bẹ́ẹ̀ mm. nígbà tó rí mo ní màámi màámi kí lélẹ̀ ẹ mọ̀ ní tó ọlọ́run ṣe nìyẹn ògo ni fún ọlọ́run ògo ni fún ọlọ́run thank you so much lovers supporters all over the world màmá lẹ̀ ń wò yìí màmá kàn kí wa lálẹ́ ni o ah, màmá kàn kí wa ni ẹ̀yin tẹ́ fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ lè kùsùn nígbà tí mo tẹ̀ yìí then project màmá sì ń lọ lọ́wọ́ lágbára ọlọ́run monday tó ń bọ̀ yìí la máa kan lé yẹn ẹ eh, a máa kan lé yẹn monday a máa kan wednesday uh, wednesday thursday friday wọn á ṣe linted ẹ monday a máa kan lé yẹn. Hey! ọ̀sẹ̀ tá a bá kan léyìn ni finish máa parí mo gba ọlọ́run gbọ́ bàdá láàrin pé ń ta ẹ̀ máa múra sílẹ̀ á gba lọ́dà tó máa sá yányán God bless you viewers lovers all over the world we love you mama abeji ọmọ ara ilé wọn ní ẹ ṣé o thank you so much God bless you. <laughs> wow. Bu बहुत इजी Maşallah. Alıyor. Alıyor.